lónìí ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ náà ni ó tún lé lẹ́ni ọdún kan sí lókè èèpẹ̀ o gbajúmọ̀ akọrin ẹ̀mí ni tí wọ́n tún sọ lọ́wọ́lọ́wọ́ Esther Ìgbẹ́kẹ̀lé ẹni tí àwọn túmọ̀ sí Shenoma lásìkò yìí Shenoma orúkọ tuntun tí wọ́n pe arábìnrin akọrin ẹ̀mí yìí kò ṣàìdá lórí ọ̀nà tuntun ọ̀nà àrà tuntun orin ẹ̀gbà èyí tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ tí wọ́n fi lérò pé àbó ti gbé orin ẹ̀mí tì ní orin tàkásùfè ló tún máa kọ lásìkò yìí ṣá o Esther Ìgbẹ́kẹ̀lé sọ fún gbogbo ẹni tó fẹ́ gbọ́ o ó ti là áyé kéékèé fún gbogbo ẹni tó fẹ́ mọ̀ wípé orin ẹ̀mí náà ló ń ṣì ń kọ o ṣe náà màá tún gba àgbòrò ọkàn yẹn níbi tí ẹ̀mí darí òun gbà nìyẹn o bẹ́ẹ̀ bí òun bá fúnni àdídùn yìí bá àwọn èèyàn sọ̀rọ̀ náà tí ó yé wọn pẹ̀lú àlòjó tó dùn dáadáa kí gbogbo ẹ̀ ó lè rọ ṣọ̀mù náà ni o àti pé láti fi jèrè ọkọ̀ fún ọlọ́run alààyè ni pẹ̀lú nítò òdodo ọjọ́ tiẹ̀ náà ti pẹ́ dáadáa láwùjọ àwọn akọrin ẹ̀mí bẹ́ẹ̀ nígbà tí pápá ti jìn tí àwọn bíi ìpínlẹ̀ Ondo yìí náà ti ń kọrin bọ̀ wá o ní nǹkan bíi ọdún tó pọ̀ díẹ̀ sẹ́yìn ni wọ́n bí sílùú èkó orúkọ babatunde àti ìyá tó dáṣẹ́ ẹ̀ ní pásítọ̀ isaac olúwàfẹ́mi ìgbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ wọn nìkan ni obìnrin nínú àwọn ọmọ bàbá àti ìyá yìí ohun tí tẹlifíṣàn àlọ́ fún àwọn yorùbá gbọ́ ni pé lásìkò ìgbà tí ó délé ayé choir master ni bàbá ẹ̀ ń ṣe o ní ṣọ́ọ̀ṣì cac òkè àánú bẹ́ẹ̀ tẹ́lọ̀ àwọn ṣọ ni bàbá òun pẹ̀lú nígbà tí àwọn àtòbí jẹ́ oníkàràkátà olóògùn ibi iléèwé kan tí ó ń jẹ́ Central Primary School lórílẹ̀ Ìgànmú náà ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí lu obìnrin yìí rẹ́ bí akọrin ẹ̀mí láti kékeré ẹ̀ ni o èyí náà ló fún ní àǹfààní ńlá lọ́jọ́ tí ó pàdé Apostle J A Bankole níbi ìpàgọ́ kan tó kọrin ẹ̀mí onítọ̀ ń bá ṣàdéhùn láti tọ́ níwèé girama jáde nígbà tó rí ẹ̀bùn láti Ọlọ́run ọba fún Ẹ́sítérì ọmọ ìgbẹ́kẹ̀lé láti kékeré ẹ̀ pínísíwá Apostle J A Bankole tí à ń sọ yìí òjíṣẹ́ ọlọ́run ni òun náà ń ṣe o bẹ́ẹ̀ ló tún jẹ́ akọrin ẹ̀mí pẹ̀lú àwọn Bankole náà ló gbé tó ti ka ìwé girama ẹ̀ jáde ní àlùkò kan tó ń jẹ́ ìjú Ṣàgá nítòsí Agége lẹ́kọ̀ọ́ iléèwé tó sì lọ ní Lagos African Church Grammar School Ìfàkọ̀ Ìjàyè tá a bá ń sọ nípa orin kì í ṣe Esther Ìgbẹ́kẹ̀lé nìkan ni ó mọ ọkọ nínú ẹbí wọn o èdè Lábọ́lá ni oníjẹ́ nínú ayé obìnrin arẹwà ńlá yìí bí bàbá ẹ̀ ṣe mọ ọkọ dáadáa bẹ́ẹ̀ làwọn géńdé ọkùnrin tí wọ́n jẹ́ ọmọ ọ̀yẹ́ ẹ̀ náà ní ẹ̀bùn orin o ohun tá a tún gbọ́ ni pé bàbá tó rí bàbá ẹ̀ pàpà àyàngalú gidi ni o tó mọ èdè ìlú dáadáa tó sì tún lè fi ìlú dára pẹ̀lú tí ò kí ẹ̀sìn kan dáadáa nínú ìlú tí wọ́n ti bí i táwọn ládéládé àgbègbè ọ̀hún pàpà mọ̀ pé àyàn tó yanrantí ni pẹ̀lú síwájú sí i ohun tá a gbọ́ ni pé láti kékeré ẹ̀ ní Esther ti máa ń bá bàbá ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì lásìkò tí Choir Master bá fẹ́ lọ kọ́ àwọn ọmọ ìjọ lórin àti pé ní kékeré nígbà tí kò tí ì ju ọmọ ọdún márùn-ún péré lọ ló ti wà nípò aṣáájú láàrin àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ ń kọrin ní ṣọ́ọ̀ṣì wọn nígbà tí ó sì pé ọmọ ọdún méje ìgbéga ti bá o láàrin àwọn àgbàlagbà akọrin ṣọ́ọ̀ṣì ló wà àti pé nílé àwọn Bankole tó ń gbé níbi tí wọ́n ti ṣe àdéhùn láti tọ́ níwèé lára àwọn ilégbè lẹ́yìn ọkùnrin akọrin ẹ̀mí ọ̀hún ló ń ṣe o ẹ̀gbọ́n ló túbọ̀ tẹramọ́ ẹ̀bùn láti Ọlọ́run fún òyí èyí tó sọ di igi ọlà lónìí láàrin àwọn àwọn tó ń kọrin ẹ̀mí ní nàìjíríà lọ́dún 1996 gan ni wọ́n sọ pé esther adaduro tóun náà dúró tán yányàn gẹ́gẹ́ bí olórin láwùjọ wa bó bẹ̀rẹ̀ pé ṣáájú àsìkò yìí wọ́n ló tẹ̀lé àkà ìmọ̀ye olórin nínú wọn náà ni apostle bankole tó ní ẹgbẹ́ ìlú ayọ̀ gospel singer bákan náà ló ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀wá international gospel singer fún ọdún márùn-ún gbáko lẹ́yìn ẹ̀ náà ló bá àwọn ìmọ́lẹ̀ ayọ̀ gospel singer ṣe fún ọdún mẹ́rin evangelist kingsley ogunde náà wà lára àwọn tó bá ṣe o ìyẹn láàrin ọdún méjì péré tá a bá sì ń sọ nípa àwọn orin tí ó gbé jáde ọ̀kan òjọ̀kan ni o báyà ló ti gba ẹ̀mí ẹ̀yẹ nílẹ̀ yìí àti lókè òkun tí Esther Ìgbẹ́kẹ̀lé ti gbé orin ẹ̀dẹ́ ìgbára tó gbé dé ìgboro àwọn tó sì mú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nídìí iṣẹ́ yìí náà ni Bọ́lá Ààrẹ àti arábìnrin Òyìnká Ògbénu lákòótán abiyamọ ni Esther Ìgbẹ́kẹ̀lé ń ṣe o ó ti bí ìsun bẹ́ẹ̀ ló ti bí wàlẹ̀ kódà ọmọ ìpapà náà ti ń ṣàbíamọ lára àwọn olórin ẹ̀mí tí ọba aláwọ̀ àbí sì fi búrújì kẹ́ dáadáa nídìí iṣẹ́ tí ó ń ṣe ọ̀hún ni gbajúmọ̀ olórin ọmọ ìlú Ifọ̀n ní ìpínlẹ̀ Ondo yìí ń ṣe o kí olódò tó màrè ó jẹ́ kí Esther ó pẹ́ dáadáa láyé o Esther iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò ní yí dànù àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ rẹ yóò tẹ̀lé yìí jìnnà. Alore TV ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.